والصلاة والسلام على الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته كل سواجو يبقى تسيرين وحديث أنس بن مالك رضي الله عنه كان النبي صلى الله عليه وآله وسلم وبعد ذلك يعني ما متى tàbí irin fàràtẹ́ mẹ́ta káwọn bí wọ́n ṣe àlùfọ́sọ̀rọ̀ sọ́ra. a ti bí àwọn olùmọ̀tẹ́tẹ́ ṣe ìyapa ẹnu nípa kí ni àgbọ̀yé ìjọsìn ìwà fẹ́ rìn máìlì péré iná lọ́tọ́ sí máa ṣe àbí tẹ̀yìn bá fẹ́ rìnrìn àjò èèyàn ò ní bẹ̀rẹ̀ sí ní ṣe ṣáájú kó tó rìnrìn máìlì mẹ́ta eléyìí oríṣi àgbòye méjì ló wà fáwọn olùmọ̀ wọn sọ yìí pé eléyìí tó tẹ̀wọ̀n jù nínú àgbòye méjèèjì yìí kò náà ní kí gbogbo ẹni tó bá fẹ́ rìnrìn àjò kò ní bẹ̀rẹ̀ sí ní ṣáájú rìnrìn máìlì mẹ́ta tí wọ́n bá fẹ́ rìnrìn àjò fárúsà kan tí wọ́n bá fẹ́ rìnrìn àjò fárúsà kan Ànábì sallallahu alaihi wasallam àti kọ́sù eléyìí tó túmọ̀ sí pé ẹni tó fẹ́ rìnrìn àjò máìlì mẹ́ta péré ọtọ́ sí pípé kóso kóso sọ̀rọ̀ ẹni tó fẹ́ rìnrìn àjò máìlì mẹ́ta péré ọtọ́ sí pípé kóso alùpùpù sọ̀rọ̀ ṣùgbọ́n bá dé ti ti ti fẹsẹ̀ rìn lọ tó. ààrẹ ni náà nínú àwọn olùmọ̀ tó sọ ibi tá a bá fẹ́ rìnrìn àjò tó ń mọ ní kọ́rọ́tọ́pù kan ilé ti fi máìlì mẹ́ta nígbà lè bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀. wàhálà yìí apá nínú àwọn sọ wípé a sábà tó sọ kan ó túbọ̀ ti fi àgbọ́yé tí àwọn kan gbọ́yé nínú ibi tí yẹn bá ti fẹ́ rìnrìn àjò máìlì mẹ́ta péré o ó lè ṣe kọ́sùn ó túmọ̀ sí pé kò rí bẹ́ẹ̀ nítorí pé máìlì mẹ́ta la pè ní fọ́rọ́kọ̀pù kan ìgbà tá a ti ti lẹ́nu kan tó sọ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ àjẹ́ pé aqallu ma qila fil mas'ala thalathu farasikh èyí tó kéré nínú tí àwọn olùmọ̀ sọ ní ààyè tá a lè rìn ní jíjìnà tá a lè rìn tá a fi ṣe kọ́sùn ó náà sàlàtú farasẹ̀ sàlàtú farasẹ̀ nítorí rìwáyà yìí wọ́n ní sàlàtú sùgbọ́n àti má fẹ́ rìnrìn àjò mẹ́rin mẹ́ta àbí farasẹ̀ mẹ́ta lórí àgbọ́yé àwọn tó wá ní ti distance tó bá ti má ní iye yìí o lànà bí o ti kọ́ sùrù àmọ́ tí o bá tó iye yìí kì í ti kọ́ sùrù nínú olú ìrìn àjò bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé apá kan nínú àwọn olùmọ̀ wà tó sọ pé tí ìrìn àjò wa bá ti tó ثلاث فرات ọtọ ife a kọsùrù ìfọrọsọkù kan tó bá ti jẹ máìlì mẹ́ta ẹdẹkùn máìlì mẹ́ta lọ́nà mẹ́ta ó di máìlì mélòó ó di máìlì mẹ́sàn tẹ́lẹ̀ ilé tó kéré jù nínú táwọn olùmọsọ. àti nínú ẹgbà wa abdullahi bin abbas radiyallahu anhuma níbi tó ti ké pe àwọn ará mẹ́kà ó ní ẹnìkan nínú yín tó bá fẹ́ àjò ẹnikẹ́ni nínú yín tí ó bá ti kọ́sùrù kò gbọ́dọ̀ ti kọ́sùrù ní n tó kéré sí máìlì méjì dín ní àádọ́ta kò gbọ́dọ̀ ti kọ́sùrù ní n tó dín sí máìlì méjì dín ní àádọ́ta forty eight miles láti mọ̀ pé forty eight miles ó ń lọ gẹ́gẹ́ bí eighty something kilometres bí eighty sí eighty something kilometres tó eléyìí wọ́n gbà wá kọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò fẹsẹ̀ ẹni lẹ̀ kọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam nígbà nìkan bẹ nínú àwọn ẹni tó gba ẹgbà wá tó kọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam ni tó jẹ́ matruk ẹni tí wọn kì í gba àdéhìí rẹ̀ kọ́dà gan alimami nawawi rahimahullah nínú sharh sahih muslim ó ní innahu muttahamun bil-kadhib ẹnìkan ni tí wọn fẹẹ sùn kọkẹ máa ń parọ́ máa nàbì sallallahu alaihi wasallam ọmọbẹ nínú àwọn tó gba ẹgbà wáyẹn wá tó ń pa gbọ́ lórí èyí tó fẹsẹ̀ nílẹ̀ sẹ́yìn pé gbogbo àwọn tó gbà wá olódodo ni wọ́n òun náà ní kọ́rọ̀ Abdullahi bin Abbas ní kí sọ̀rọ̀ anabi torí ẹ̀ nígbà tá wa tó wá nípa eléyìí tí ìrìn ọ̀jẹ̀ òfin gbàtà àwọn ìgbà wa yẹn tó ń pọ̀ tó jẹ́ pápá kan nínú wa apá kan apá kan nínú wa apá kan gbàtà èyí tó pọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ tó takora wọn yẹn níṣẹ́ lọ́jọ́rọ̀ àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam lè sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam láti ti mà nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú mà tí ìyapa bá ti wà láàrin àwọn sàbẹ̀ tí ń ṣàlàyé fún wa nípa táwọn náà gbọ́ yìí kò sí ẹ̀rí kan tá a lè rí mú nínú ọ̀rọ̀ ẹnìkan yàtọ̀ sọ̀rọ̀ ẹlòmíì torí àgbèrè àràdì ti kankan tọ́tọ́ ka sí pé àfi kí ní àjò tó báyìí kó tó di pé èèyàn ó èèyàn ti kọ́ sùn. ṣùgbọ́n ìta ń sọ tẹ́lẹ̀ òun náà ni pé ńgbà tó jẹ́ pé ọ̀rọ̀ tó wá látọ̀rọ̀ inú àbẹ́rẹ́ ọ̀gbẹ́ ọ̀gbà ọ̀hánìfọ́nà ó sọ ni ó kéde fáwọn èèyàn fẹ́yìn ara mẹ́ka ẹ ò gbọ́dọ̀ máa ti kọ́ sùn àfi kí ní àjò bá tó mẹ́lì méjì dín ní àádọ́ta. kódà ó tún sọ fún wọn pé gẹ́gẹ́ bíi mẹ́kà fi Usfan gẹ́gẹ́ bíi mẹ́kà fi Usfan a lè sọ pé ó tún dàgẹ́ bíi mẹ́kà sí Jeddah bákan náà ó tún dàbí mẹ́kà síbo At-Taif tó gbogbo eléyìí báyìí tí wọn bá fẹ́ rúrin tí wọn bá fẹ́ rìn irú rìn yìí báyìí ìyẹn lè ti kọ́ sùn. eléyẹn ìlànà ètò pọ̀jù náà fàá ni wọ́n dì mú nípa pé ó sọ ó ti kéde yanyanyanya fáwọn aráàlú kan kíkẹ́ bẹ́ẹ̀ sì máa ṣe ìdí nù tí ọ̀pọ̀lọpọ̀ nínú àkùfà á tí fi di eléyàn mú. ṣùgbọ́n gbàdá wo kárí pé lẹ́yìn àwọn àdéhìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ kò tọ́ka sí ọ̀rọ̀ Ibn Abbas yẹn kò tó láti fẹ̀yìntì torí pé kì í sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam torí ẹ̀ láti sọ pé gbogbo òrìn tí yẹn bá fẹ́ rìn tó bá wù tó bá rí pé tó rí pé tó jẹ́ pé nùsẹ̀rí àwọn ní sọ pé kì í sẹ́rìn àjò ìṣọ́àlà à náà kọ́ bò à náà tó bá ti kọ́ ìrìn tó dínà bí ní Ibn Abbas sọ ọ̀dà jù tẹ̀lé yìí tó túmọ̀ sí pé ẹni tó fẹ́ rìn láti bí báyìí láti Ògbómọ̀ṣọ́ bí lọ sí Ìbàdàn ọ̀dà jù wípé ó ti tó iye distance àwọn èèyàn ó tún jù lọ tàbí kò lè ṣe kọ́sù lórí ọ̀rọ̀ Ibn Abbas tẹ́tù bá fẹ́ rìn láti rúbí lọ láti rúbí lọ sí lọrin láti rúbí lọ sí wò kò tí ì tó gbogbo àwọn distance tá sọ yẹn. tọbaa ti kọ́ sùn látàrí pé ìrìn àjò náà ni àǹbẹ̀lọ̀ kọ́ máa bòrò àǹbẹ̀lọ̀ kọ́ máa bòrò yàtọ̀ sẹ́ni tí ń lọ sódò ọ̀bà àbẹ́ni tó ń lọ sí gàmbà àbẹ́ni tó ń lọ àwọn ilé yẹn kàkà inú òlu náà eléyìí ti ṣe hadith anas kana radiyallahu anhu anas sọ yìí pé kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam min al-madinati ila makkah فكان يصلي ركعتين ركعتين حتى رجعنا إلى المدينة متفق عليه واللفظ للبخاري وعن ابن عباس رضي الله عنهما قال أقام النبي صلى الله عليه وآله وسلم تسعة عشر يوما يقصر وفي لفظ بمكة تسعة عشر يوما رواه البخاري وفي رواية لأبي داود سبع عشرة وفي أخرى خمس عشرة وله عن عمران بن حسين رضي الله عنه ثماني عشرة وله عن جابر رضي الله عنه أقام بتبوك عشرين يوما يقصر الصلاة ورواته ثقات إلا أنه اختلف في وصله gbogbo àwọn adé sèé báyìí gbogbo wọn dá lórí nǹkan ẹyọ kan ni ó ní wípé ǹjẹ́ tí onírìn àjò tó bá débi tó mórí lé tí kìí ṣe ibi tó ń gbé ibi tó mórí lé yẹn bàbá àjẹ́ lu àwọn bàbá rẹ̀ lu àwọn ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n kìí ṣe ibi tó ń gbé bàbá àmọ́ sì jẹ́ lu àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kìí ṣe ibi tó ń gbé nítorí pé gbogbo ẹni tó bá dálẹ̀ á rí wípé títí tí ó fi kú òun bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ipe ilé ní ìrònú rẹ̀ wà ibi tí ń gbé ìnìrònú rẹ̀ ọ wà torí pé àjò kò dàbí ilé ọ máa máa rí owó ńbẹ máa máa rí báyà balẹ̀ ńbẹ nígbà tí o ti jábí tó ń gbé ọ máa ronú àti padà náà torí di eléyìí báyìí ǹjẹ́ lópin ìgbà tó bá wà níbi tí èsè ibi tí ń gbé òun ibi tó pàpà lọ yùn ṣé gbogbo ìgbà tó bá fi wà ń bẹ̀ ni wọ́n fi máa ṣe kọ́sùrù ni wọ́n fi máa kí sọ̀lá tó jẹ́ rákà mẹ́rin méjì àbí báwo àbó níye ìgbà kan pàtó tọ́jú pé tó bá ti lè ṣe tó yẹ ìgbà yẹn o kò sí kọ́sùrù mà àbí tó bá tiẹ̀ ti lérò ipò wọn ṣe tó ìgbà yẹn kò sí kọ́sùrù láti pilẹ̀ àbí kò tiẹ̀ sígbà kan láéláé náà ni tòun táwọn àdéhùn yìí tọ́ka sí láti rí i pàápàá jùlọ láyè ìsìn ọ̀rọ̀ nípa mímọ̀ ìdáhùn ìbéèrè yìí ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ìyapa sílẹ̀ láàrin àwọn èèyàn. o ò ní mà gbígbérú ẹ wà àbí tí ẹ bá jọ rìnrìn àjò pẹ̀lú àwọn kan àbẹ ẹjọ lọ síbi kan pẹ̀lú àwọn kan ẹjọ wá wà ń bẹ̀ àwọn kan wá wò pé arìnrìn àjò làwọn àwọn kan wò pé àwọn ìka arìnrìn àjò. bẹ́ẹ̀ bí n ti ó máa ń ṣẹlẹ̀ lóòrèkóòrè tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sírò àwọn ọmọ tí wọ́n lọ sí service ọlọ́lọ́mọ iye kọ́ọ̀lù ọlọ́lọ́mọ iye mẹ́sẹ̀gì ẹjọ́ sáàmù tó kọ́ sùn ní àbámọ̀ pé sọ̀la torí káàmpù tó á dàrú báyìí <laughs> subhanallah so ó túmọ̀ sí pé à ń bùkátà fún kọfí tíì torí pé kìí ṣègbà àjò la máa rí ìkànnà ṣẹ́gun rí ìkànnà kó tó dìgbà tó wọ̀n lọ. tó ìkànnà làwa fẹ́ rí kó tó dìgbà àjò. tọ́tọ́ bá ti máa lẹ̀ kó náà mọ tó wọ́n máa wí tọ́tọ́ bá bára rẹ̀ ní olùkó wọn. tó àdìsí alákòókò eléyìí ti ṣe àdìsí Anas ibn Malik radiyallahu anhu. ونخرجنا مع رسول الله صلى الله عليه وسلم àwa jáde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam arìnrìn àjò minal madinati ila makka láti madina alápọ̀nlé à ń lọ sí makka bọ̀. ìdí sì ń gbé wa lọ wọn náà nípa ń lọ ṣiṣẹ́ hajj pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam hajj ẹ̀yọ̀ kan ṣoṣo tá anabi ṣe ń gbèsè ayé tá a mọ̀ sí kínní hijjatul wada' hajj ìdágbére fáyé eléyìí tá a nàbì ṣe. fakana yusalli rak'atayn rak'atayn anabi wa sallallahu alayhi wa sallam raka méjì méjì ìlà anabi ń ṣe àwọn salawat raka méjì méjì salawat tó jẹ́ raka mẹ́rin mẹ́rin méjì méjì là anabi mú wá. حتى رجعنا إلى المدينة bẹ́ẹ̀ ni ṣe títí tá a fi padà sí ni ṣe títí tá a fi padà sí gbogbo àwọn àdìsí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò sí ìrìn àjò yìí báyìí wọ́n gbà wá nínú ti ànábì ni wọn ò rí gbà wá ní ọ̀rọ̀ ànábì nítorí gbogbo àwọn àdìsí yẹn pátápátá wọ́n gbà wá ní nínú ṣe rẹ̀ kò sí gbà wá kọ́ sọ báyìí fi àyè yẹn fáwọn èèyàn láti gbìyànjú yọ òfin Ọlọ́run tọ ana ti sọ bẹ́ẹ̀ yẹn hadithi yìí al-Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n nínú ẹgbà wa ti Imam Abu Dawud rahimahullah alekun wa ń bẹ wọ́n sọ fún Anas yìí pé ṣé gbàtẹ dé yẹn tẹ́ lò ọjọ́ kan àbí gbogbo lílọ tẹ́ fi bọ̀ yẹn àwọn iye ọjọ́ tẹ̀ fi ń ṣe kọ́sùrù yun ọjọ́ mélòó gan ni náà rí ó ní aqamna biha ashra ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá la fi lọ sí Mẹ́kà táà fi ń ṣe sọ̀làwátù wa ní kọ́sù ọjọ́ mẹ́wàá la lọ sí Mẹ́kà táà fi ń ṣe sọ̀làwátù wa ní kọ́sù ẹ bá ní dìímù ọjọ́ mélòó ọjọ́ mẹ́wàá tán àkọ́kọ́ nù àdìsí ń tọ́ka sí pé kò síjọ́ kan nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí táwọn sàábẹ́ fi pé sọ̀láàtì wọn èyí tó jẹ́ rákà mẹ́rin ní mẹ́rin rí ní Mẹ́kà nígbà tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. àdìsí yìí ó sì ń tọ́ka sí pé téèyàn bá ti lẹ́mìí kó òun fẹ́ rìnrìn àjò tó bá ti lẹ́mìí kó òun fẹ́ rìnrìn àjò tó sì wà nínú ìlú tó ti fẹ́ gbéra kódà ká pé kò tí ì fi gbogbo lé inú ìlú yẹn sílẹ̀ ó ti gbéra ń ti ń lọ kò tí ì fi gbogbo ilé tí ń bẹ nínú ìlú sílẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí ní kíkọ́ sùrù rẹ̀ kí ẹ ti pọ́ wà ń gáràjò ó ti wọ mọ́tò ń ti lọ ṣùgbọ́n kò tíì fi gbogbo létí ń bẹ nù lù sílẹ̀ ọkàn rí masjidi kan létí ọ̀nà níbi tí ń lọ ó lè kí kọ́sùrù rẹ̀ ń bẹ̀. gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣiṣẹ́ náà àdìsí daka síwájú dípò lọ sí almiqat Dhul Hulayfa. ó ti kí sọ̀látù dhuhr nílé ṣùgbọ́n nígbà tí wọ́n dé Dhul Hulayfa anábì ṣe sọ̀látù al-asr níkẹ́ni rak'atayn asimake dolxulayfa nínú madina náà lọ wa dolxulayfa nínú madina náà lọ wa bó tilẹ̀ jẹ́ pé tí ìlú gan ni nígbà náà àwọn olùmọ̀ kẹ́ẹ́ bá ti sọ pé láyè sìn wọ́n ní ìgbà tí dolxulayfa ti bọ́ sínú ìlú a lè lò lẹ́rìí wípé ẹni tó ń rìnrìn àjò tó bá ti bọ́ sí orí ohun tó ń gùn lọ síbi tí ń lọ kódà kó jẹ́ pé kò tí ì finú ilé inú ìlú sílẹ̀ kò burú wípé nígbà tí sí ń lọ yẹn kó kí àwọn sọ̀làwátì rẹ̀ ní kọ́sù gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣẹṣẹ ní Dhul Hulayfa ṣùgbọ́n ẹni tó bá wo bí Dhul Hulayfa ti ṣe rí njọ́ yẹn yóò sọ ìpè rárá o ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́sù ṣáájú kó tó fi gbogbo àwọn anú ilé ìlú tó ti ń gbéra ṣáájú kó tó fi sílẹ̀ sẹ́yìn torí Dhul Hulayfa níjọ́ náà lẹ́yìn rẹ̀ kò sílé kankan tá a lè pè nínú Madina mọ́ kódà kó tó débẹ̀ ò ní rí lé kankan sọ eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá wò bó ti ṣe ń bẹ tẹ́lẹ̀ yọ sọ pé onígbà tó bá fi gbogbo ilé inú ìlú tó ti gbéra sílẹ̀ ẹni tó bá wá wo bó ti ṣe rí lónìí yóò sọ pé o lè ti bẹ̀rẹ̀ ṣáájú kó tó di kó o fi gbogbo inú àwọn ilé inú ìlú yẹn sílẹ̀ ìtọ́kànbalẹ̀ sí. Si, ó ní pé kó o jó dìgbà tó o bá tó fi gbogbo inú hmm. ilé inú ìlú yẹn sílẹ̀ kó tó bẹ̀rẹ̀ kọ́sù nítorí pé ìgbà yẹn lànàbì ṣe bẹ́ẹ̀ kéṣe lónìí sallallahu alaihi ìgbà yẹn lànàbì ṣe bẹ́ẹ̀ ké so nítorí di eléyìí báyìí lẹ́yìn náà Dhul Hulaifa tó fi di lónìí yìí Madina gan ó ń bùkátẹ́ àti pé nínú Madina ó ń bùkátà rẹ̀ ó jìnnà gidi sínú Madina kan títí tó fi dùn níyì tọ́lá ìjábọ̀ tó ṣe jẹ́ mẹ́wàá. jẹ́tẹ́lẹ́ báyìí wa a rí pé àdéhùn tọ́ka sí wípé àwọn ti jọ mẹ́wàá pẹ̀lú anabi sallallahu alaihi wasallam gbogbo ọjọ́ mẹ́wàá ẹ̀ wáyìí kọ́sùrù làwọn fi ń kí i. حديث عبد الله بن عباس رضي الله عنهما تتلي وهو صحيح أقام النبي صلى الله عليه وسلم تسعة عشر يوما يقصر أنا بأسي جمكة لبن أسي جمكة لبن مكة That is 19 days. Then I begin say, قصر alimami Bukhari ló gbà wá nínú riwaayà ti Abi Dawud ọlá nàbí sallallahu alayhi wa sallam ó ṣe sábà ashrata layla anabi ṣe ìjọ mẹ́tàdínlógún òfin ṣe kọsùrù wọfi ukhra nínú riwaayà mi náà lọ́dọ̀ Abu Dawud ó ní anabi sallallahu alayhi wa sallam aqama khamsa ashrata láyìlá ìgbẹ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún là nàbí ṣe ní Mẹ́kà tó fi ń ṣe kọ́sù. alákọ̀ọ́kọ́ ìjọ mélòó ìjọ mẹ́wàá àwa tún rí rìwáyà kan oníjọ mélòó mọ́kàndínlógún ọ̀kan ní mẹ́tàdínlógún ọ̀kan ní mẹ́ẹ̀ẹ́dógún ó di mélòó ó di mẹ́rin ẹ máa dé. tọ́ ẹ̀gbọ́n mi wá látọ̀dọ̀ Imran ọmọ Hussein radiyallahu anhu. ó ní ìjọ méjìdínlógún tànàbì ọdẹlẹkẹló ọdẹlẹkàrún ìlú kan náà lọlọ mọkà kan náà lọlọ sòṣùwọn báyà bí kálukú ṣe ń kà ní àbí òye ẹnìkan ètò pọ̀jù wọn ní mọ́kàndínlógún àtúntìrí Imran ní ìtúní méjìdínlógún ìwáyà Ibn Abbas mi ó ní mẹ́tàdínlógún rẹ̀ mi. ó ní mẹ́ẹ̀ẹ́dógún tọ́ wàlẹ́hu àn jábìr wọ́n tún á gbé gbàwá mi wà látọ̀dọ̀ jábìr radiyallahu anhu ó ní aqama bi Tabuka ishrina yawman yasuru as-salat anábì ó tún sọ ogúnjọ́ ní Tabuk ó sì ogúnjọ́ ní Tabuk níbi tó tún ti ń ṣe qasr wa ruwatuhu àwọn ẹni tó gbà wá gbogbo wọn ló ṣe fọkàn tẹ̀ gbogbo wọn ló ṣe fọkàn tẹ̀ illa annahu ikhtulifa fi waslihi ṣùgbọ́n ìyàgbá wà nípa pé ṣé anabi ti mà sí àbá anabi ọmọ sí sanabi mà sí àbọ̀rọ̀ jábìr lásán pẹ̀lẹ́ àbí adéṣìyàn já àbí ọ̀já láàrin eléyìí ni wọ́sùlù nínú ilmu mustalah ó lè túmọ̀ sí pé ṣé hal huwa hadith mawsul títí dọ́là anabi sallallahu alaihi wasallam àbó túmọ̀ sí pé hadith kan ni tó ti já láàrin àwọn ẹni tá a mọ̀ nínú àwọn tó gbà wá wọ́n ti fọkàn tẹ̀ wọ́n ṣe é sí kọ́sẹ́pẹ́ nìkan ti jábọ́ ń bẹ̀. sábà wo àwọn hadisi mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí á rí i pé wọ́n sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. ìṣẹ̀lẹ̀ tí alákọ̀ọ́kọ́ tó wá nínú hadithi anas òun náà ni ìṣẹ̀lẹ̀ hajj hajj ìdágbére níbi tí anas ti gbá àwọn ìṣèjọ́ mẹ́wàá pẹ̀lú anabi níbi táwọn ti ń ṣe kọ́sù. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí tó wá nínú hadithi abdullahi bin abbas àti hadithi imran ibn hussein anhum òun sí ìṣẹ̀lẹ̀ yẹn òun náà ní fathu Mẹ́kà gbígbà tánàbí rí Mẹ́kà gbà padà tọ́jà gbogbo Mẹ́kà padà lọ́dọ̀ àwọn kòfọ́ọ̀rù Quraysh ẹ̀gbà wa eléyẹn ohun tí wọ́n sọ nípa ayé ọjọ́ tó lò ń bẹ̀ tó fi ń ṣe kọ́sùrù òun ló soríṣiríṣi ẹni tó níjọ́ mọ́kàndínlógún ẹni tó níjọ́ méjìdínlógún ẹni tó ní ijọ́ mẹ́tàdínlógún ẹni tó sì pé ní ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún eléyìí tó yàtọ̀ tètè Anas ibn Malik radiyallahu anhu tó sọ nípa ayé ọjọ́ táwọn lò ní Mẹ́kà nígbà táwọn nàbí lọ sí hajj eléyìí ti ṣèjọ́ mẹ́wàá wọn gbogbo àná làmà ìgbé ọjọ́ mẹ́wàá ó parẹ́ sínú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó sì parẹ́ sínú ọjọ́ mẹ́tàdínlógún ó sì parẹ́ sínú ọjọ́ méjìdínlógún ó sì parẹ́ sínú ọjọ́ mọ́kàndínlógún àbí òye wa ìyẹn ni pé ẹni tó bá rí pé ànábì ìṣèjọ́ mọ́kàndínlógún bì kan rí tí fi ń ṣe kọ́sùrù òun náà ti sọjọ́ mẹ́wàá àtijọ́ mẹ́wàá lọ bẹ́ẹ̀ lẹni tó sọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ti sọjọ́ mẹ́wàá àtijọ́ mẹ́wàá lọ ẹni kọ́ faramọ́jọ́ mẹ́wàá ó tún faramé ètò jùjọ́ mẹ́wàá lọ tàbí wọn wá lórí ẹgbàá wa eléyìí tó káyìn eléyìí ti ti ẹgbàá wa Jabir bin Abdillah radiyallahu anhuma ẹgbàá wa ti Jabir níṣẹ́ ló ń sọ fún wa nípa àṣẹlẹ̀ kẹta ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló gun tánàbí sallallahu alaihi wasallam tó gbé lọ sí Tabuk tó gbé lọ sí Tabuk Ghazwatu Mu'tah tánàbí gbé lọ sí Tabuk níbẹ̀ yẹn jábìrù lánàbì lógúnjọ́ ó fi ń ṣe kọ́sù tá a bá wo àwọn ọjọ́ yìí a rí i pé ọjọ́ tó wá nínú ẹ̀gbà wa ti jábìrù lọ́pọ̀ jù ogúnjọ́ àárírù rẹ̀ nínú ẹ̀gbà wa Imran àárín nínú tìbí Abbas bákan náà àti ẹ̀kúkú nínú ẹ̀gbà wa Anas ibn Malik radiyallahu anhum jami'a. ìjẹ́ tó bá yé wa báwọn. a rí i pé ìṣẹ̀lẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló bí àwọn ẹ̀gbà wáyé eŋti ọ̀kọ̀ọ̀kan nínú wọn sì kó sínú ìyapa sí ti tẹnìkejì kó sínú ṣùgbọ́n tẹ́lá yẹn òun ní í ṣe pẹ̀lú hajj ẹlẹ́kejì ó ní í ṣe pẹ̀lú ogun ẹlẹ́kẹta òun náà ní í ogun ewo nínú. hajj àti ogun pẹ̀lú ogun ló kó ìfọ̀kànbalẹ̀ sínú hajj yàtọ̀ sí ogun àti ogun ẹni tó lọ jagun ìjọ òun ni ọ̀padà lé ọlọ́lọ́ jagun ọwá book òbúkú bàálù ìjọba ìlà ń bọ̀ ó tó ṣeéṣe kò tẹsẹ àbí tó bá mọ kọ ọsà ẹsì mọ ike ń bẹnu kaba irusunu àtẹwọlé yẹwò mẹta ìyàn túlẹ lọ́jọ́ ogun ń bẹnu ẹsẹ ńlá nítorí wàá ti mọ kó wọn sá ó lè ti ó lè ti ṣe booking kó túlẹ kó gbọnà lónìí sá ọlọ́nìkan lọ́mọdé tó gun parí sẹ́bẹ̀yìn náà ti sọ ìbẹ̀rẹ̀ kìnnìkan là tó ìbẹ̀rẹ̀ ogun láàárí ọlọ́run ọmọ ibi tí ó parí ọlọ́run ọmọ ọjọ́ tí ó parí. torí ẹ mọ̀wùlẹ̀ dálẹ̀ torí tó ọ bá dálẹ̀ ó lè sẹ̀yìn rẹ ìparí rẹ lè sẹ̀yìn rẹ ó lè sojú rẹ níbẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ní ó parí Allahu a'lam. torí ẹ ṣùgbọ́n hajj ebi kálukú ti mà tó bá fi hajj. gan hajj láyé gbogbo ìdẹ́nu gbogbo ẹjọ́ márùn gbogbo ṣe hajj pátápátá from a to z jọ márùn àbí òye wa láti yọmu tarwiya ìjọ kẹjọ oṣù lẹ́yìn náà yọmu arafa ìjọ kẹsàn oṣù lẹ́yìn náà yọmu hajj akbar ìjọ kẹwàá lẹ́yìn náà yọmu anafar ah, ah, no yọmu kọr ìjọ kọkànlá oṣù ọjọ́ tá a gbọ́dọ̀ jókòó mi nánu owó kò sẹ́ni náà tó tó láti sá lọ yawmul qarr ọjọ́ ìjókòó túlá yẹnì kan á ní amọ ní booking booking kọ notebook ni ṣùgbọ́n ìjọ kejìlá yẹn wọ́n ń pè ní yawmun nafril awwal ọjọ́ títúkà àkọ́kọ́ nù fẹ́ni tó bá liman arada an yata'ajja fẹ́ni tó bá fẹ́ yára lọ. wọ́n parí o ti lọ níjọ́ kejìlá yẹn intaha. ìsáhà nusukuka lil hajj ṣe hajj ti tán níjọ yẹn jọ márùn péré náà ní hajj tọba wa fẹ́ pẹ́ ajẹpẹjọ mẹ́fà ó so hajj ó níbẹ̀rẹ̀ amọ̀jọ́ tí ó parí ẹni tẹ́mi rẹ̀ bá gùn dìjọ́ náà ṣùgbọ́n gun à ọlọ́ọ̀nìkan lọ́mọjọ́ ṣé eléyìí tá a wá mọ ìjọ tó lè parí ló tọ́ka wá iye ọjọ́ tá a lè máa fi ṣe kọ́sùrù nínú ẹ̀ àbí èyí tá a mọjọ́ tí ó tàn ẹ bá ní dáhùn náà èyí tá a ní sẹ́tẹ́ǹtì ìjọ tí ó parí tó sí èméjì bẹ́ẹ̀ ṣùgbọ́n ogun ọlọ́run lọ́mọjọ́ tí ó parí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀gbà wa Ibn Abbas nípa pé Ànábì sallallahu alaihi wasallam ó gbógun lọ Mẹ́kà ó ṣe jọ́ mọ́kàndínlógún àbíjọ́ mẹ́tàdínlógún àbí ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó fi ń ṣe kọ́sùrù kò sẹ́rì kankan bẹ́ẹ̀ láti mọ iye ọjọ́ tó fà sí kò sẹ́rì kábí tí wùlé ó kéré máa ń bẹ̀. bákan náà ẹ̀gbà wa Imran ibn Husayn tó ní Mẹ́kà yẹn gbàdánù bí lọ gbàá jọ méjìdínlógún ló ṣe tí fi ń ṣe kọ́sùrù kò sẹ́ẹ̀rì kan bẹ̀ bí ti wùlé ó kéré mà láti mọ̀ yín pé táàbà lo eighteen days o kọ́sùrù la máa ṣe but táàbà ti lo nineteen ajẹ́pá bẹ̀rẹ̀ sí pé sọ̀lá ti wá sẹ́mi pé lórí ìrù ayé Ibn Abbas tó sọ pé nineteen days ajẹ́ pé táàbà ti mọ̀ pé nineteen days la fẹ́ lò a máa ṣe kọ́sùrù àmọ́ táàbà ti mọ̀ pé twenty ni táàbà ti débẹ̀ àìsàn orin àjò ìrìwáyà tó sọ pé seventeen days adébí tá a bá yẹ pé seventeen days láti mọ̀ fáà ló ń bẹ̀ á mọ̀ sí kọ́sùrù àmọ́ tá a bá mọ̀ eighteen days Ni sáájú ká tó débẹ̀ ńlá bàá lò à ní sí kọ́sùrù rárá tá a bá ti débẹ̀. rìwáyà fifteen days tá a bá ti mọ̀ ká tó débẹ̀ pé fifteen là á lò á mọ̀ sí kọ́sùrù àmọ́ tá a bá ti mọ̀ ká tó débẹ̀ pé sixteen là á lò àbí seventeen àjẹ́ pé à ní sí kọ́sùrù ń bẹ̀ rárá. kọ́sẹ́rì mẹ́ẹ̀ tẹ́bá wo rìwáyà ti Jábìr ibn Abdillah gbogbo àgbà nàbì sallallahu alaihi wasallam lọ sí Tabuk ìgbà tó dé Tabuk níbẹ̀ yẹn ogúnjọ́ ló ṣe tó fi ṣe kọ́sùrù òun náà kọ́ sẹ́rìí ń bẹ torí pé ogun ló gbé lọ́bẹ̀ tó ogúnjọ́ yẹn lórí rìwáyà yẹn ajẹ́ wípé téèyàn bá ti mọ̀ kógúnjọ́ lòun ṣe yọ̀ mọ̀ sí gbogbo ẹgbà wọn kò sẹ́ẹ̀lì kankan bẹ̀ ní gbogbo abẹ́ wulẹ̀ àmọ́ asopẹ́ àdìsí jábìrì nìyẹn àdìsí imran hussein nìyẹn àdìsí imran abbas nìyẹn wọn á ní kí ni. alẹ́ yẹn níbi láti gbàgbọ́ yẹ pé ọkọlọka translation lọ́wọ́ àmọ́ abẹ́ wulẹ̀ bí ẹnìkan nìyẹn kó yẹ dàgbọ́ ẹgbà ọlọ́wọ́ ni wo àdìsí imran abbas nineteen days seventeen days fifteen days ẹtún gbà àdéhùn imran bin hussein eighteen eighteen days abẹ́ ìgbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà àdéhùn jabir abdullah twenty days ẹ̀yin ti sọ pé ha allah ó bùkátà láti gbàgbọ́ yẹ́sì tọ́ba gbàgbọ́ yẹ́sì torí pé fóònù sábà la fẹ́ ti gbogbo àlàyé mẹ́yọ̀ jẹ́wò rẹ̀ tán ó tún nílé pé padà mọ́ tó therefore gbogbo àwọn àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí mo gbà lérò pé àdéhùn náà bá a hadithi Imran hadithi Jabir gbogbo ẹ̀kọ́ sẹ́rì bẹ́ẹ̀ nípa pé iye àwọn ọjọ́ yìí lẹ lẹ sẹ́ẹ̀bà ti lóru rẹ̀ kọ́sùrù lẹ́ẹ̀mà sí kò sẹ́rì bẹ́ẹ̀ nítorí pé wọ́n ní í ṣe pẹ̀lú ogun ni ẹni tó lọ sójú ogun kan mọ ọjọ́ tó ń wò kú o ó lè ó lè jọ́ la ó lè jọ́ tún la ó lè jọjọ́ mẹ́rin ó lè jọjọ́ márùn tó ogun ọ̀tán tòmákà ó ti rí mákà gbà ṣùgbọ́n àwọn ètò tí wọ́n ń ṣe ẹja sílé ẹja sílé ń jò lọ àmọtá lọ àmọtọ tá lọ àmọtọ tá lọ torí ẹkọ sẹrí mẹ iná ìlà ti sọ ife lábẹ́ òfin ọlọ ẹnikẹ́ni tó bá lọ síbi kan tí ọmọdé tó ń lò ń bẹ pàtó ó lè jóni ó lè jọla ó lè jóni ó lè jọla nǹkan kan lọ wá lọ ẹ tí ì rí ẹ wọn ní kẹ wá lọ sí kíní kan òjòjì láti òjòjì wọn ní lọ Mùṣín láti Mùṣín wọn kẹ lọ Bàdágìrì láti Bàdágìrì tẹmẹ bọdà láti bẹ ẹ tún padà sí àjà a tẹmẹ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ ọjọ́ ni ó ń lọ lórí yín lópin ìgbà tẹ̀ sí ìrìn tẹ̀ ń wá tẹ̀ sí wà lórí pẹ́ ń wá kọ́sùrù náà lẹ́ẹ̀mà jù eléyìí tó á yapa tí n tápá kan nínú àwọn aṣáájú tó sọ yìí pé kọ́sùrù lẹ́ẹ̀mà kí lópin ìgbà tí ó ti jó sùn lọ kọ̀sẹ́rì tó sọ kó sùn náà kọ́sùrù lẹ́ẹ̀mà kí abẹ́dẹ̀ pé bá ṣe rí inú àwọn sàbẹ̀ àwọn tí wọ́n pè bìlẹ́dùn máa ìnáhà wọ́n gbé àwọn agbọn Bukhara tormoz, tí wọ́n gbé àwọn agbọn àlú yẹn tọ́jà yìí pé wọ́n ti tọ́dún kan bẹ́ẹ̀ wọ́n fi ń kíkọ́ sùn torí wọn ọmọdé táwọn padà ó ti jóni ó lè dọ́là kẹkẹ ni wọ́n wà lọ ó lè jóni ó lè dọ́là kẹkẹ wọn lọ sí ó lè jóni ó lè dọ́là wọ́n fi kíkọ́ sùn fọdún kan. ìwélẹ̀ yóò túmọ̀ sí bí student o gẹ́gẹ́ bí olùmọ̀wá Sheikh Ibn Uthaymeen báwọn ti ti sọ wọn ni wọ́n da táwọn kan bá sọ ọdún kan táwọn kan bá sọ ọdún kan níbi láti máa ọ̀rọ̀ ìnáhàn tí wọ́n pè ní sẹ̀hún àti jẹ̀hún nínú islamic history wọ́n máa ń pe àwọn àdúgbò tó bá wà lẹ́yìn rẹ̀ níbi ìlàdù máa ń rán iná ọ̀rọ̀. tó wọ́n ní táwọn yẹn bá gbé bẹ̀ ní ọ̀hún tàbí tó ẹ́ tó ṣe fi ọdún kan bẹ̀ ní ti ń kíkọ́ sùúrù adékọ̀ọ́ student náà táwọn náà fi lu wọ́lẹ̀ táwọn akẹ́kọ̀ọ́ níbi kan táwọn náà kíkọ́ sùúrù so táwọn náà máa fún ọ̀lọ́lẹ̀ àwọn olùmọ̀ agbègbè wọn takò wọ́n ní rárá o eléyìí ẹ̀rí ẹ mọ́tò tẹ lọ́lé ọpẹ́ ju àríwá ẹ̀rí tẹ parí kọ́ọ̀sì rẹ ni ọdún mélòó ló bú àánú ẹ̀ tẹ̀sí kọ́ fẹ́ dẹ́dún arìnlẹ̀ lọ́wọ́ abúlé twenty years ọlọ́mọdé àríkárí ọba délé kálukú ti lọ ọmọdún márùn bá pé ńkọ́ sọ kò sẹ́rìí ń bẹ̀ láti kọ́ ọmọ pẹ̀lẹ́ ìjọba ọ̀dà ẹni tó lọ ibì kan yóò mọ̀ gbà tó ń kú òbí ẹni tó lọ ogun títí tí epo ń bẹ̀ kọ́sùrù ní ọ̀mọ̀ tọ̀ eléyìí ìjọba ọ̀hún torí ẹ̀ gbogbo àwọn àdéhùn yẹn kò tó ti sẹ̀rí rárá ni ẹ̀rí tó wà ń bẹ̀ èyí ṣe lágbọ́n ibi tí wọ́n ń lò sí ẹ̀rí tó wà ń bẹ̀ ni pé ìgbà tẹ́mi bá lọ síbi kan tí mo wá nǹkan kan lọ mo bá nǹkan kan lọ ibì kan ẹ̀mí ọ̀mọ̀ ìgbà tí màá fún un bẹ́ pàtó màá máa kíkọ́ sùn. tó tó sì fi jẹ́ pé gbogbo àwọn kọ̀kọ́ hà ní tí wọ́n sọ òun náà ni wípé ẹni tó bá lọ síbì kan tó àwọn àgbà tó ń kó ń bẹ́ẹ̀ àwọn àdéhùn yẹn wúlò pé kọ́ máa ti kọ́ sùn. tó kò sì sẹ́ẹ̀rì nínú tó gbọ́yìn nínú àdéhùn Anas. tọ́lá ẹ̀rọ mi ti dì mú pé ó kù sí anas fa àdéhùn anas wọ́n níjọ́ mélòó lẹ́sẹ̀ ganan rí oníjọ́ náà fún yín pé tó o bá ti ṣèjọ́ mẹ́wàá ń bì o kọ́sùrù lẹ́ẹ̀ máa ṣe àjẹsíkẹ́ bá lójọ́ mọ́kànlá ń kọ́ ẹ máa pé sọlá àti ti débẹ̀ kọ̀sẹ́rì ń náà kí ló fà ó ní àdéhùn yìí kò ó ní níbi anas ń sọ fún wa ní pé gẹ́gẹ́ bó ti wá nù àdéhùn Jabir ibn Abdullah radiyallahu anhu nígbà tí ń sàlàyé bí hajj anabi sallallahu alaihi wasallam ti ṣe rí nínú rìwáyà Abi Dawud ó lánàá bí sallallahu alaihi wasallam ìjọ kẹrin ìjọ kẹrin oṣù ìjọ kẹrin oṣù Dhul-Hijja lànàbì dé Makkah ìjọ kẹrin oṣù Dhul-Hijja lànàbì dé Makkah. ó kí sọ láti ìjọ kẹrin ó kí sọ láti ìjọ karùn ó kí sọ láti ìjọ kẹfà ó kí sọ láti ìjọ keje níbo ní Mẹ́kà ìgbà tó dijọ kẹjọ anabi kí sọ láti sọbẹ ní gbogbo sọ tó kí ní mìíràn náà kọ́sùrù lókè. tó di ọjọ́ kẹsàn-án anábì lọ síbo arafa gbogbo sọ ní arafa náà kọ́sùrù lànàbì kì. nígbà tó di kẹwàá anábì tún padà sí mìíràn gbogbo sọ ní mìíràn lànàbì tún. nígbà tó di ànábì tún jókòó sí mínà gbogbo sọlá ní mínà la lànàbì tó yàtọ̀ sí sọlá tó mọ́tò tọ́ba pàtó dijọ́ kejìlá náà kẹtàlá mínà wà tó kú òun tiẹ̀ gbogbo sọlá ń jọ yẹn náà ló tún kì í di àsùbá àjọ kẹrìnlá ànábì fi Mákà sílẹ̀ ọ̀dọ̀ ó tọba tó wá lọ lùkà tọba tó jọ mẹ́wàá ọmọ kọ́sùrù olùkọ́ yé wa àlàyé wọn wá ní. ìjọ mélòó làwọn ẹbí ṣe mọ́ta ń bẹ̀? ìjọ kẹrin ìjọ karùn-ún ìjọ kẹfà ìjọ keje ìjọ mélòó nù ìjọ mélòó nù ìjọ mẹ́rin làmì sọ pé tọ́wọ́ bá lọ ọbì kan tọ́ba ti mọ̀ kó lójọ́ mẹ́rin gbàkúrò. ó lọ́jọ́ mẹ́rin gbáko tí ò bá ti ní ju bẹ́ẹ̀ lọ ọmọ ti kọ́ sùn tó bá ti lè jujọ́ mẹ́rin lọ ò ní ti kọ́ sùn ìyàtọ̀ tó wà láàrin ìjókòó ti Mẹ́kà yìí nígbà tó lọ ṣe hajj àti tíjókòó tó jókòó Mẹ́kà nígbà tó lọ gba Mẹ́kà padà oníkẹ́ni tó ti mọ ẹyẹjọ́ tó ń ṣe Mẹ́kà ọ̀fàn ó ti mọ ẹyẹjọ́ tó ń ṣe Mẹ́kà tó sí èméjì bẹ́ẹ̀ torí pé gbogbo alálàájì tó bá ti jọ́kẹ̀jọ wọ́n fi mọ́ká láàbí wọn ní filẹ̀ wọ́n filẹ̀ wọ́n lọ sí bo wọ́n lọ sí mínà ṣùgbọ́n nígbà tó lọ gba mọ́ká ọ̀ma ìgbà wo ni wọ́n fi mọ́ká sílẹ̀ ṣùgbọ́n ní ìṣó ti mọ̀gbà tó wọ́n fi mọ́ká sílẹ̀ lọ sí mínà ìjọ mẹ́rin yẹn ló ti gbáko tó fi ń ṣe kọ́sùn ti sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ikú ṣe kọ́sùrù ní mínà ó ṣe kọ́sùrù ní Àràfà eléyìí ó jẹ́ òfin tọrọ mẹsẹ hajj ó jẹ́ òfin tọrọ mẹsẹ hajj ò lè kà pọ̀ ìdí tó fi lè kà pọ̀ ni pé àtẹni tó ti Mẹ́kà wá àtẹni tí ń gbé Mínà àtẹni tó wà ní Araba àtẹni tó ti Màdínà wá àtẹni tó ti ọ̀nà dídì yòókù wá gbogbo wọn pátá sáà nàbì nìkan kinu Mẹ́kà tó ẹgbẹ́ nù lù rẹ̀ náà lọ́wọ́ ní Mínà ànábì ní kò ní òfin kọ́sù. eléyìí ló fà á ló fi jẹ́ pé ńgbà tí Uthman radiyallahu anhu tó ti khalifa Uthman pé sọ̀lá ní Mínà àwọn sábẹ́ takò àwọn sábẹ́ takò pé báwo ló ti fẹ́ pé sọ̀lá lánàbì sallallahu alaihi wasallam kò pé ó ní nítorí pé òun ní fámìlì ní Mẹ́kà àwọn sábẹ́ yòókù ni oní fámìlì mẹ́kà gbogbo ara mẹ́kà tó ṣe ájì pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ojú náà lànàbì ní kò kí. bóun tẹ̀ sí wàá ọ̀nbẹ́ nù àwọn àgbà sáadé tí bẹ́ẹ̀ mẹ́jọ náà sọ fún ẹ mọ̀ kẹ́yìn tẹ fẹ́ yé <laughs> àwọn tó níta nàbí sọlá àṣẹlá ń ṣe lọ́yẹ̀ kí Uthman ò ṣe kí ló dé tẹ̀ wá tako ó ní al-khilafu sharr ìyapa aburú ni tẹ̀kí tó bá tako ń bẹ̀ lójú gbogbo yẹn pé yẹ́s Ibn Mas'ud lọ sóòótọ́ Uthman ẹ́ tó yé àwọn ọ̀rọ̀ burúkú ọmọ jáde lẹ́nu àwọn èèyàn ọ̀dàkẹ́ tó ń bẹ̀ yẹn ibẹ̀ làwọn olùmọ̀ ti mú pé ẹni tó bá lọ ti fẹ́ ẹni tó bá lọ rìn àjò wáyé péjọ mẹ́rin gérégé ní ọba ṣe ẹsùn mọ péjọ mẹ́rin gérégé sọ láti mélòó nù ogún sọlá ẹni tó bá ti kí ogún sọlá tó bá ti mọ ìkéye ìjọ tó ń lónù tó bá ti bẹ̀ yọ màá ti kọ́ sùn. àwọn tó bá ti pé sọlá tó mọ́kànlélógún àjẹ́ pé kò ní í ṣe kọ́ sùn o ara àlè yìí torí ẹ̀ àwọn kan ìyapa wa wà láàrin malikiya àti hanafiya àti hanabila malikiya àti hanabila torí pé malikiya hanabila shafi'iya àwọn sọ báyìí àwọn sọ ike tó bá ti lójọ́ mẹ́rin bì kan tó bá ti lójọ́ mẹ́rin bì kan kọ́sùrù lọ́mọ sí tó bá lé ńjọ́ mẹ́rin kọ́ òní ṣe kọ́sùrù tó bá ti débẹ̀ alimami abu hanifa rahimahullah àwọn tó bá ti lójọ́ mẹ́ẹ̀ẹ́dógún bì kan torí riwaya ibn abbas yẹn tó bá ti lójọ́ mẹ́ẹ̀ẹ́dógún bì kan wọ́n tún ní riwaya kan ìjọ mẹ́tàdínlógún ẹ̀yin náà ti ríbi tí gbogbo ẹ ti wá ó ní í ṣe pẹ̀lú ogun ni kò ní í ṣe pẹ̀lú kò sógun tọ́ wa wà láàrin àwọn màlìkíyà àti àwọn hànàbìlà. ṣé ogun sọláàtì kankan ni àbí sọláàtì mọ́kànlélógún lẹ́yìn tí ẹnu wọn ti kò lórí péjọ mẹ́rin ọ̀dà tó gùn sọláàtì ni àbíjọ mọ́kànlélógún àbó sọláàtì mọ́kànlélógún torí ní sẹ́ẹ̀ máa sọ pé Ànábì sallallahu alaihi wasallam ìjọ kẹrin ìjọ karùn-ún ìjọ kẹfà ìjọ keje oṣù Dhul mọ́ ìjọ kẹjọ lọ sí ó kí sọlá tó sọmọ níjọ kẹrin àbí òkè ibi tí yàgbá ti wà nù tẹ́bá sọ pé kí sọlá tó sọmọ níjọ kẹrin ajẹ́ pé àfẹ̀mọ́júmọ́ ló ti dé májà ọ̀nà tó bá kí sọlá tó sọmọ mẹ́ sọlá tó márùn lọ́nà mẹ́rin ó di kí ni ogún sọlá ẹnu gbogbo wọn ti kù lórí pàánà bí àbí sẹ́lẹ̀ májà ló ti kí sọlá tó sọmọ níjọ kẹjọ ajẹ́pẹ́ sọ̀láàtù mọ́kànlélógún nù gẹ́gẹ́ bí àwọn hànábìlà ti ti sọ. ajẹ́pẹ́ tó o bá lọ ibì kan tó o bá ti mọ̀ kó o ti sọ̀láàtù mọ́kànlélógún ajẹ́pẹ́ orin àjò ni ọ. tó o bá ti sọ̀láàtù méjìlélógún ju bẹ́ẹ̀ lọ èso orin àjò. ilé ìjẹ́ ọ̀rọ̀ ìmáàmù Ahmed ìmáàmù Malik àwọn ní ogún sọ̀láàtù torí kò kí àsùbà àjọ kẹrin ní Maka àyíké láti jọ kẹrin tóbi díjọ keje ń sọlá tó mọ́kàndínlógójì mọ́kàndínlógójì ló àbí mọ́kàndínlógún ló kí nineteen prayer ṣùgbọ́n mẹ́kà ló ti kí sọlá tó sọfẹ̀ níjọ kẹjọ ó di kí ni ìṣòro náà sọlá àná ó tó kún sọlá ló fi sọlá ti kan lé sọlá ti kan jẹ alákòólà á á rí i pé ìdáhùn sọ yẹn nípa dídá ìjọ mẹ́rin yẹn ó balẹ̀ sí jù òun lè rí rẹ̀ sì lágbára jù òun gan gan gan láti lè rí tọ́ka sí yàtọ̀ sáwọn ìwàyà tí ó kù yìí tó ń tọ́ka sí ogúnjọ́ tàbí tó ní sí ogúnjọ́ torí pé ń ṣe ní gbogbo àwọn ìgbà wáyẹn ni wọ́n dá lórí ìrìn àjò téèyàn ò lè sọ ìgbà wo pàtó ló wọ́n padà tòtò àìsí jẹ́ pé ìrìn àjò tá a lè sọ ìgbà pàtó lá àti sọ ipá àmà ti kọ́ sùrù lọ́ni láéláé. ẹ wá wo ẹ̀kọ́ ńlá tó tún bẹ lára bánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ pé wọ́n parí iṣẹ́ hajj ní ọjọ́ kẹtàlá anabi sọ wá sí Mẹ́kà wọ́n wá sí Mẹ́kà kótó di kóòrùn wọ̀ wọ́n jáde kó Mínà wọ́n padà wá sí bàbá tọ́ sí ilé ọjọ́ kẹrìnlá ti ṣe mẹ́ta ìmọ̀ báyìí anábì fi Mẹ́kà sílẹ̀ lọ sí Mẹ́dínà yìí báwo ló ti jẹ́ kọ́yákọ́yá báyìí ebi lu anabi sallallahu alaihi wasallam ní Mẹ́kà ebi lu anabi sallallahu alaihi wasallam ní Mẹ́kà kí ló dé tí wọn ò síbẹ̀ wípé mo ti délé. èmi ò tún padà sí Madina ma èmi ò tún padà sí Madina mà anabi ò sí bẹ́ẹ̀ nípa anabi èso ń jàǹbá anabi èso ń kò síbi tá a gbé lu lọ kojú yọ tó wà lùmáyà kò síbi tá a gbé lọ lódodo anabi pé Mẹ́kà ìlú tí fẹ́ràn jù láyé tí kì í bá kí tó ń fi nso sílẹ̀ tó ń ṣe hijira kú mbẹ̀. bàtú sì dé Mẹ́dínà kọ̀rọ̀n kọ̀rọ̀ gbọ́ àárẹ̀ ojoojúmọ́ ibà burúkú ni mú àwọn sàábé anábì wa bẹ lọ́n ìgbé wọ lọ́n fi ìfẹ́ Mẹ́dínà subhanallah ọlọ́wọ́ bá fìfẹ́ lọ́kàn ó débi ànábì ò dúró ọjọ́ kan gbáko ní mẹ́kà lẹ́yìn ìgbà tó ti parí iṣẹ́ hajj òun náà lẹni tí sì ti fi ń tó wa létí nínú kútúbà rẹ̀ tá a mọ̀ sí kútúbà mm. dágbére mm. níjọ́ Àrafà mm. ẹgbẹ́rún mi ẹ sọ làálì la alqaakum ba'da 'aami haadha ó ṣeé ṣe kí n tún má nípàdé pẹ̀lú yín mọ́ ọdún yìí o ó ṣeé ṣe ká má tún pàdé mọ́ ó ti jọ́ gbẹ̀ndà lọ́kùnrin àná. àwọn àmì bẹ́ẹ̀ ti hàn sànàbí bí alaihi wasallam ànábì ò sì gan sí mọ́kà pé lùmí mo fẹ́ kú sí. ṣùgbọ́n kó ti parí sí hajj tẹ̀ parí sí hajj ọ̀nà Mẹ́dínà lọ́gbà lọ. ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ mẹ́yàn. wípé àsìkò là á ni dénú. ṣùgbọ́n gbogbo ẹni tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn kì í ṣe ọ̀rẹ́ gidi wọn kì í ṣe ọ̀rẹ́ gidi má sọ̀rọ̀ alẹ̀ fún wa o ọ̀pọ̀lọpọ̀ wọn kì í gidi tí oríṣiríṣi ọ̀bẹ wọn láàrin níjọ kú erin ọ̀tọ̀ ọ̀tọ̀ ètè níjọ sàrà tó Ànábì sallallahu ti mọ̀ ará yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn tẹ́wọ́ tí Abubakar ń pé foríjì mi foríjì ó ní ìní foríjì ọ ẹnì tí tinubu bá bíyàn tinubu bá bíyàn ó lè ní foríjì ọ ẹ Abubakar sáwá sọ́dọ̀ anamisọlá àdúgbò níta wọn bọ ọkọ àtọlọ anamisọlá àdúgbò ẹnìkan ti ba ẹni wa ìlọkànjẹ o ó sì yanu ó sọ̀rọ̀ báyìí báyìí ni àwọ̀ ṣẹlẹ̀ láàrin èmi àti Umar mo sì tọrọ kó foríjì mi Ọlọ́run ní foríjì mi. anabi sallallahu alaihi wasallam ń pa ọ̀dà lẹ́ẹ̀kan náà ni yaghfirullahu laka ya Aba Bakr ọlọ́run forí jìn àwọn Abubakar ọlọ́run forí jìn àwọn Abubakar ọlọ́run. bẹ́ẹ̀ Umar náà pé ti lé ti fẹnu wa rọ́ọ̀fù àfi kọ́ ọmọ wa bó o ti fẹnu arọ kankan o yóò tún wá dá fún un pé kí ni kí ló máa ṣẹlẹ̀ kò burú wàá rí tó máa ṣẹlẹ̀. báyìí ìní Umar ọ̀sán lọ sí Abubakar torí àwọn gbọ́n púpọ̀ ọlọ́mọdé ń sori ibú alukurani máa ń sọ̀kalẹ̀ ọlọ́run ti rí ń tó ṣẹlẹ̀ kọ́mọ́ ẹ̀kọ́ ayé ò ti sọ̀kalẹ̀ kí n tó débẹ̀. ọ̀sádélé Abubakar ọba kọba kókò sí ní pẹ́tọ́ àmọ́ á ṣe nǹkan ó gbé débẹ̀ ó ọwọ́ àti wá rò pé èyí tó ti mọ̀ má ba ń léwu á ọ̀dọ̀ ànábì ni ọ wà sallallahu alaihi wasallam. báyìí ọ̀dọ́dọ̀ ànábì ọba tí ànábì ti ń sọ pé ọlọ́wọ́ foríjìn ọ̀wọ́ àbúbọ̀kà ọlọ́wọ́ foríjìn ọ̀wọ́ àbúbọ̀kà. bẹ́ẹ̀ bí Umar ṣe yí ọba yìí lójú ànábì ń yí padà lẹ́yìn ju rẹ̀ ń yí padà fún bínú. ṣé ẹ̀ ní fi ẹni mi lẹ̀ fún mi títà wa nílò bì ànábì ni bẹ́ẹ̀ ni mo fi ẹ̀sìn Islam wá fún yín ta nínú yín ni sẹba Abubakar nìkan lọ tẹ́wọ́ gbà láì béèrè subhanallah ta nínú yín ni ọtakù tòló ní yí báyìí gbogbo náà di mùsùlùmí fa àmọ́ ń bẹ̀rẹ̀ torí tàn parí torí ló ti pé ara rẹ oníkálukú ara rẹ padà wá sọ wa ewo ni wọn ń náà àwọn èèyàn kí ibi rẹ ni wọ́n wò bíi àtìbẹ̀rẹ̀. Ṣébí gbà mo gbé wá ta nínú yín ni ọ̀tá kù? Subhanallah ọ̀rọ̀ ńlá ni. Abubakar ló tẹ́wọ́ gbà. Ẹ wo jọ́jọ́ ń fa ọ̀rọ̀ Isra wal Mi'raj pé olórin ìrìn àjò òru láti Mẹ́kà lọ bẹ́ẹ̀ tó máa ń tètè sí táwọn fojú kan rìn bá wá lóru kan àbọ̀ lálá ni. Ó lọ wọ̀ lálá. Ó tún wọn dúpọ̀ láti bẹ̀ sámà. Ìwọ̀n sámà kìíní sámà kìíní ó sámà kejì. Ọ̀ọ̀ <laughs> ó pé eléyìí ti pọ̀ jù. tòṣùgbọ́n gbà táwọn sọ wọ́n sọ wọ́n wọ́n máa kálukú máa gbé fúnra wọn lọ́nà tẹ́ ah, ah, yìí ti pọ̀ jù Abubakar ni kò sí ìgbọ́ lẹ́nu ànájò ó ní wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ah, òdodo tó gbọ́ lẹ́nu lásán kọ́ ní jẹ́ olódodo torí di eléyìí báyìí gbàgbé ìtàn ìgbà tí Islam ìnira burúkú ni wọ́n ti bá nàbí sallallahu alaihi wasallam torí ẹ̀ ni a ti sọ fún kò síbi tó ń gbé lu lọ kọ́ wa lu máa yá ilẹ̀ yọ wọ̀ fún ọmọ ọwá fomi lọ bí súnà ṣe rí torí pé ilẹ̀ ọlọ́run ọba fẹ̀ ẹ̀hẹ́n nígbà tí wọ́n fúnlẹ̀ má nàbí sallallahu alaihi wasallam mẹ́tìnà lọ́gbà lọ ọlọ́run ti fàyè gbà ń bẹ̀ síbi kan láyé tí òògùn wọn pé kánàbí ọ̀wá gbé bẹ̀ ìgbà tó lọ́wọ́ bá gbà àbẹ́tà náà bí bá gan sí mọ́kà yín ṣé ó rọrùn kò lè rọrùn o nítorí pé nínú ilé làkòkò ìdí níyì àwọn Muhammadu ọmọ àbí àbí Muhammadu kọ́ni tàbí báyìí náà ṣe máa ń ṣe nu mo rí i ọgọrọ ọlọpàá yẹn wọn fi ti dáná lẹgbẹ kẹni tẹ mú nínú àwọn péjú ajọ ẹ bá wọn. àmọ́ bó bá jáde síta wọn kà á ah, masha allah masha allah la bó bá ti padà á rẹ̀ kí ni sáwọn. ànábì sallallahu alaihi wasallam kò tó mẹ́ẹ̀má padà sí madina yìí. eléyìí ń bẹ́ẹ̀ nu pé ẹ̀kọ́ dáhùn ó rí kọ́ níta ẹlòmíì kú ń gbé lápèjúwe ìkú yẹn fún ìsẹ́yìn lọ́lọ́ inú wa sì sínú àfọwọ́n bẹ́ẹ̀ o ọ̀wọ́n tó ń sẹ́ ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run fún àlùbáríkà sí lọ́síwájú bá ń dé lọ́síwájú bá ń dé lọ́síwájú bá ń dé ọ nǹkan kan wá gbé ọ lọ sípò ọwọ́ ara wọn lé gíga gíga arọ́ kan kan kiri kan ká ah, èkó <laughs> àbí kí n tún kí n tún tún dàrú kí n tún dàrú padà títẹ̀yìn tó ti ń bọ́ darí ibi tó wọlé wà fún ọ nù. kọ̀rọ̀ kó yé wa torí pé lòmíì ọlọ́run ti gbàdúrà rẹ̀ ọlọ́run ti sínà fún ọlọ́run bá ti là lọ́yẹ̀ pé ìjà báyìí báyìí ni ọ̀nà wà fún bẹ̀ẹ̀ fún ọ ó tún máa wo ibi tó ti ń bọ̀ ọ́n tó sì mọ̀ pé lẹ́kọ̀ọ́ àwọ̀sùn lọ́ wọ̀ síbi kan tó ti sùn rí tọ́rùn rẹ tó ma bí ẹnìkan ti ń bí ẹnìkan ti ń ń ó sunu masjid wa òfin ló dé lẹ́kọ̀ọ́ ń bì kò síbi tí àwọn <laughs> ẹ̀kọ́ o masjid wa ló tẹ́lẹ̀. <laughs> so ọlọ́run ti gbọ́ láyé ń bì kan ọlọ́run gbàdúrà rẹ̀ ń bẹ̀ kí ni tó tún fẹ́ padà sínú wàhálà sí kí ni tó tún fẹ́ padà sínú wàhálà sí àbí rọ́ lásán. ẹ wo bá nàbí sọlá kátàrà abẹ nǹkan kọ hekima ànábì òtó má ọgbọ́n náà. bákan náà nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀ òní fún àwọn ẹni tó náà bábá fi pẹ̀lú rẹ àwọn ẹni tó dúró tì ọ́ gbágbágbá àwọn ẹni tó ò rí ìwọ̀ ọ̀dàlẹ̀ lọ́dọ̀ wọn bí ti wulẹ̀ ó kéré ma wọn náà gbọ́dọ̀ bí tírè wọn o wọn bẹ́ tòsí wọn sí tòsí wọn náà ọ̀ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn láéláé anabi sallallahu alayhi wa sallam ó ní ṣé ẹ̀yin ará Madina kí ni tó le ẹ jẹ́ káwọn èèyàn kó gbogbo owó lọ kẹ́yìn ọmọ mú anabi sallallahu alayhi wa sallam subhanallah ṣé ànábì wọn jọ wọlé àbí àwọn jù. nígbà tó ń pín ganima kan pín ganima kan á rí táwọn kan fajúro náà ara Madina ah! tó lọ ànábì tí wọn ń pín kínní tó lọ ànábì sọlá àti làtọ á rí jẹ ṣùgbọ́n ó ní ṣé ẹ̀yin ò yọnu sí káwọn èèyàn kó gbogbo owó lọ ẹ̀yin ó sì máa mú ànábì sallallahu alaihi wasallam lọ wọn ni a ah! ànábì ju gbogbo rọ́bìṣì lọ ànábì sallallahu alaihi ni táwọn èèyàn bá jẹ́ àwọ̀ sókè àwọn ànsọ́rù ni àwọ̀tẹ́lẹ̀ anaasu ridaun wal ansọ́rù dìtàrùn tí gbogbo èèyàn bá jẹ́ bùbá àbí tí gbogbo èèyàn bá jẹ́ sọ́rọ́ àwọn ànsọ́rù ni bùbá ẹni pé tí gbogbo èèyàn bá jágbádá ànsọ́rù ni bùbá bùbá lọ́kàn ara gbọ́ngbọ́ngbọ́n tí gbogbo èèyàn bá jẹ́ jàlábíyà ànsọ́rù ni kíni singlet èwo lọ́kànra jù. Hmm. so anabi sallallahu alaihi wasallam kò sì dá wọn títí tá anabi fi kú kò fi wọn sílẹ̀ bọ́lá tó sàtọ́tẹ́lẹ̀ pébi tá anabi ọlọ́run bá kú sí ni wọ́n àwọn kan tó ti yarí pé làwọn gbé padà yìí anabi tí hajj fúnjọ́ kan wọn lọ gbogbo eléyìí báyìí a rí nínú torí ẹ̀kọ́ náà máa kó sí kálukú wa lọ síbi ire kó sì ràn kálukú wa lọ́wọ́ tó kókó rẹ̀ ni pé alukọ́sọ̀rọ̀ fòsàlà yóò máa gbẹ tó bá ti mọ ìpíjọ mẹ́rin gẹ́gẹ́ ló fẹ́ ló ń bì kan bí kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti dúdú mẹ́rin lọ tó ti mọ̀ lámọ̀ tẹ́lẹ̀ tó tún débẹ̀ tó bá ti débẹ̀ ò kò kìí ṣe onírin àjò èyí tó sì dá lọ́dọ̀ bàbá àjẹlù rẹ gbàtẹ́ ti ṣebi tó ń gbẹ̀yìn onírìn àjò lọ jẹ́ńbẹ̀ ṣùgbọ́n a mà kíkẹ́ bó tilẹ̀ jẹ́ pé èèyàn ti ẹ̀ nídàájọ́ onírìn àjò ọ̀tọ́ kájú wọn pèpè fún sọlá kéèyàn wá gbọ́ òbí tí pàlàbà rẹ̀ èèyàn lọ sí mẹ́tì láti lọ sí sọlá ọ̀dọ́ àwọn ọmọ ìṣòwò tọ́wọ́ wá gbà láàyè ẹni tó tò lẹ́yìn lọ sí ètò túmọ̀ sí pé lọ́tà mẹ́rin wọ́n kí wọ́n náà kì mẹ́rin ọlọ́run bá fọwọ́ bá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا انت